بسم الله والحمد لله والصلاة والسلام على الله وآله وأصحابه وسلم بسم الله وبركاته سلام صلى الله كما قال النبي الله ni mẹ́tọ́kùnrin ogún nínú oṣù ṣẹ̀wáì òótọ́ lóhùn lọ́jọ́ jùmọ̀ àtọ́kẹ́yìn nínú oṣù. ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní ṣẹ̀wáì fourteen thirty seven. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. oríṣiríṣi sísí a máa tẹ̀síwájú nù tẹ̀síro sọ́ọ̀tù dàpọ̀lá. wáyà ọgọ́rùn-ún méjì àti mẹ́rìnléní àádọ́ta. اللهم بارك على صنع آياتك أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أنفقوا مما مما رزقناكم من قبل أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون ọlọ́run bá ní òun kí ẹ̀yàn nígbàgbọ́ òdodo ọlọ́run pa àwọn ẹrú rẹ̀ láṣẹ bí kí wọ́n máa ná nínú tí wọ́n máa ná sójú ọ̀nà òun ojú ọ̀nà rere kí wọ́n fi lè pa ẹ̀san rẹ̀ mọ́ lọ́dọ̀ ẹlẹ́dàá wọn kí wọ́n sì lè tara pàpà lọ síbi eléyàn ní ayé mi báyìí ọlọ́run ní ayé onígbàgbọ́ òdodo ẹ̀nà mímọ́ ọ̀rọ̀ sàtúnà ẹ̀kọ́ nínú ohun tá a fi kẹ́yìn. ẹ̀nà nínú ohun tí a fi kẹ́yìn láyé mi báyìí mi ń kọ́ bílẹ̀ àríyá àti ẹ̀yà ohun ṣáájú kí ọjọ́ kan tó dé ọjọ́ yẹn náà ni ọjọ́ gbẹ̀ndàlùkìyàmọ̀ ọjọ́ tàwí lábẹ́ àwọn fíhì láyùbáàrùn àhàdùnmínàfìhì kó tó dijọ́ yẹn ọjọ́ tó ṣe pé ẹnìkan ò ní lè fi nǹkan kan jàrò ẹ̀mí rẹ̀ wọ́lá yòfá bí bìmọ́lé ńláwó bàgálà kù. èèyàn sì ní lè fi dúkìá kan yá ara rẹ̀ kódà bọ́nà kódà kí ẹnìyàn láwùjá àbímílì ilẹ̀ àwọn bìbá hábà ń kódà kó ṣe pé bí gbogbo ilẹ̀ ṣe tó yìí ìkìdá góòlù ni torí bẹ́ẹ̀ ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ẹ̀ná nínú mùtàfikẹ́ mi ń pábílẹ̀ àyíyá àti àyàwó mú ńlá bẹ́ẹ̀ àwọn fi wọlá kúlá tó ń wọlá ṣàfà. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. torí bẹ́ẹ̀ náà nínú ohun tá a fi kẹ́yìn kó tó di pé ọjọ́ àlùkìyàmọ́ òde ọjọ́ yìí pé kò sí ohun tá a lè fi jà àrọ̀ nínú ẹ̀. wọlá kòlẹ̀ tó ń kò lè wúlò fún ni níbẹ̀ yàní kólátù àhàdín ìfẹ́ nìkan ò lè wúlò fún yẹn níjọ́ náà ẹ̀rí àbí ìjẹ́rìn kan kò lè wúlò fún yẹn wala shafa'a ìsìnkú kankan kò lè wúlò fún yẹn níjọ́ náà gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ nínú àyà mi sọ̀rọ̀ yìí dáná fẹ́ kọ́ fi sóòrì nígbà tí wọ́n bá fẹ́ atẹ́gùn sínú ìwo fọlá ansa bàbá yìí náà hùm yàwó ma ìzìn wọlá yàtàṣà àlùwọ. kò sí rẹ̀ níjọ́ yẹn ìpín rẹ̀ kan ló máa gbà yẹn nípa ìyà wọn láyé tàtà àlùnà wọn ò tiẹ̀ ní bíyàn nípa nǹkan bẹ́ẹ̀. ọlọ́run wá ní ẹná nínú wọn tá a fi kẹ́yìn kó tó di pé ọjọ́ kan máa dé kò sí títà ríra ń bẹ̀ ìfẹ́ nìkankan ò lè wúlò fún yẹn ń bẹ́ẹ̀ náà ni ìsìnkú àwọn olùsìnkú ò lè wúlò níbẹ̀. والكافرون هم الظالمون àti kí àwọn aláìní gbàgbọ́ àwọn yẹn gangan la alábòsí ìtumọ̀ rẹ̀ ní pé kò sí alábòsí kan tó ṣe àbòsí tó ẹni tó wá bá ọlọ́run níjọ́ yẹn ní káfíra ẹni tó wá bọ́ ọlọ́run ọba níjọ́ yẹn lẹ́ni tó yà kèfèrí òun ni ògbólógbò alábòsí. ibùdó àbí hatim rahimahullah látọ̀dọ̀ àtọ̀ ọ̀bùn tì wọn lọ sọ báyìí pé alihamudulilayi lẹbi xọlá ọpẹ́ ní fọlọ́n fọlọ́n sọ báyìí pé wàá lè káfíìrù náà rọmọ zọọlì mu ìpèsè ráwọn aláìgbàgbọ́ àwọn alábòsí ọlọ́wọ́n sọ pé wọ́n zọọlì mu náà rọmọ lè káfíìrù ọlọ́wọ́n wí bẹ́ẹ̀ pé àwọn alábòsí àwọn ní kékeré sọrí tọ́lọ́wọ́n bá wí bẹ́ẹ̀. Ah. او نارا ده نارا ادام حافر تا برگو شارا نه نارا حافر تا بود ها خبری اولا فهمی حفا و عطا من ابن ابي حاتم رحمه الله لا تدع قاب دينار والله تبعي في الحمد لله الذي قال ọpẹ́ ní fọlọ́run tó sọ wípé wọn lè káfírúnà òmùgọ́ọ̀lìmù ibi àwọn aláìní gbàgbọ́ àwọn gangan ní alábòsí ọlọ́run ọ̀sọ́ wípé wọ̀gọ́ọ̀lìmù náà òmùlẹ̀ káfírú ọlọ́run òwú rẹ̀ orí tó bí wí ni lógo kàwárí jù ni ẹ̀fọ́ àwọn kàwárí jù dákẹ́ à ń ta mọ̀rẹ́tẹ́ ti bulukẹ́bí rọ sọ ká ti dẹ́sẹ̀ nílá kò sọ̀rọ̀ mọ́ à ń ta káfíìrù ìfèrí ni ẹ ìdájọ́ ẹ láyé nìyẹn ìfèrí ni ẹ sọ ti dẹ́sẹ̀ nílá ó mú tí àfihàn la ó sì sin àfihàn la ó pa yẹn àbó pidá àbó jẹ owó èlé àbó gbowó bọ̀nù bó sòfófó àbó sọ̀rọ̀ ẹ̀yìn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá yẹn tó láti sè kán bẹ́ẹ̀ ọ̀rọ̀ òfa agbájá àǹdàkà àfẹ́ọ̀ ọtí di kẹfẹ́rí nìyẹn ìyẹn lọ́dọ̀ àwọn kàwárì ó ti di kẹfẹ́rí nìyẹn ìyẹn ìdájọ́ ẹ̀ láyé nìyẹn ṣùgbọ́n jọ gbé dàrẹ́ kìámọ́ àǹdà khalidun mukhalladun ìnárì àwọn máa gbére sínú náà ni kí ló dé ẹ̀ṣẹ̀ ńlá ni kọ́ máa fẹ́ bọ́ ẹ̀ ṣùgbọ́n dẹ́ṣẹ̀ ńlá àfa àwọn àtọ mùdínà àwọn ni ọ̀pẹ nìkan lọ wọ́n tún dúpẹ́ lórí ẹ̀sìn áá ọlọ́run ọ̀sọ́ pé wọ́n bọ́ọ̀lì mú náà ó mọ̀lì káfíìrú náà sọlọ́n bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ ni lẹ́kánà dalilan lílẹ̀ khawarij walakin hada kánà dalilan alákìnrin ọ alal khawarij yani hujjatun alayhim ọ takùn wọn ni ẹ̀rí torí bẹ́ẹ̀ ká de àyà yẹn mú tọ́fi àyè pé báyìí òkè yẹn ti dẹ́sẹ̀ tó tí ò bá ti ṣe bọ́ sọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìgbàgbọ́ àwọn ẹni tó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam àkéde àwọn àdéhùnkàn wọn wọn ni pé ká fi orúkọ kún eríkì irú ẹnìyàn ká pè ní kíni o onígbàgbọ́ ṣùgbọ́n náà kẹtùlì ìmọ̀ ìgbàgbọ́ ẹ̀dínkù mọ́mìnà bí ìmáàlì mọ́mìnì ni pẹ̀lú gbàgbọ́ ẹ̀ tó ní ìrún tó ọlọ kírun ó tún gbàwẹ̀ ó lówó oúnjẹ zàká ó tún ṣe hajj ó dà tún máa ń ṣe ọmọra ó sì ń sàwọn dáadáa mi láàkín fásikún bí kábíràtì ṣùgbọ́n mo ni pẹ̀lẹ́sẹ̀ ní láti dá téèyàn bá ti fi eléyẹn rinlẹ̀ báyìí kálá ọlọ́run ti la ẹnìyẹn pọ̀ nínú àwọn alẹ́fẹ̀rẹ̀kọ̀tà yìí ni àdọ́ọ̀látà yìí ni àwọn ẹgbẹ́ méjì tí wọ́n gbọ́ngbọ́n tó yẹ pé wọ́n ní àtìsẹ́ tó tóbi gbà àwọn náà ní alákàwárìj àwọn kàwárìj ìlà Abu Jahannam àwọn ajá ajá nàmọ́ ẹ̀rì yẹn ti kó láàrin wọn nìyẹn o ti là lọ́wọ́ wọn ni nígbà tó bá ti lè sọ wípé tẹ́lẹ́sẹ̀ ni ìdájọ́ ẹ̀ láyé ni pé ikọ̀ kéèkì ẹ̀ mùmíní ni ẹlẹ́sẹ̀ ló bá tán ìmọ̀ ọlọ́run ọ wà lábẹ́ kí ni o mọ̀ sí àọlọ́run ìṣe ẹ́ azaba bọ́ bá wọ ọlọ́run á fi àjẹ nítorí àìtúbá níbi ẹ̀ṣẹ̀ níláì tó bá dẹ̀ wọ ọlọ́run á foríjì èyí tó bá wọ ọlọ́run ọba lọ́mọ azikùn sẹ́ni tó máa jẹ nípa tí ẹ bá ti wá lè fi rinlẹ̀ yìí pé bọ́rọ̀ ẹnìyẹn ṣe rí nìyẹn yẹn tó dẹ́sẹ̀ ní ládì òṣẹ́bọ tó dẹ́sì kú lórí bẹ́ẹ̀ kó ti jáde kó nu àwọn kàwárì kó tó ti jáde kó ní àárín àwọn kí ni al-Mu'tazila àwọn táwọn sọ wípé irúfẹ́ ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ ní ńlá láyé yẹn ẹnìyẹn ìdájọ́ ẹ̀ láyé mi báyìí يعني هو بين منزلة منزلة بين منزلتين ife ọ wà nípò ipò kan náà àwọn ipò ha ànípè ní múmìnì àdàdì nípè ní ha ọ ànípè ní kèfèrí àmọ́ ọsà tó bá di lọ́rùn kọ khalida mukhalada iná ẹ ẹrí àwọn ẹ padà síbi tàwọn tán agbèrè sínú náà so nípa bẹ́ẹ̀.

àti márùnléní àádọ́ta òun náà ni ayat al-kursi ọlọ́run ní aláhu iláha iláhu alihayyul qayyum láta àkótóhó sínátó wàlá náà lahu máa fi samawati wa máa fi al-ard. ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي إلا إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهوده حفظهما وهو العلي العظيم آية أنقى هنا آية الكرسي آية الكرسي آية الكرسي ó ní ìṣesí tó tóbi hadithi rinlẹ̀ látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pípé àyà tá a débẹ̀ yìí afdalu ayatin fi kitabillah òun láyà tó lọ́lá jùlọ nínú tírà ọlọ́run alimami ahmed rahimahullah látọ̀dọ̀ Ubay ibn Ka'b wọn là nẹ́bi sallallahu alaihi wasallam bí léèrè yìí pé ayyu ayatin. في كتاب الله أعظم ولا النبي بيلي رفاق في آية ولاية أنا ننو ترى الله وبعثته بجلو wọ́n ní ọba yìí wá dáhùn pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjíṣẹ́ ló mọ̀ ẹ̀rí pa máa ń sọ wípé ká dáhùn òru dáhùn yìí ìyẹn nígbà tá nẹ́bí ṣe kí ni o tó wà láyé àmọ́ nígbà tá nẹ́bí ti lọ Allahu a'lam ló o wọn lọ fa Imam Malik rahimahullah fara nẹbi ti lọ lásìkò tí àwọn ọmọ kí wọn fi ń kó tíra jọ ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ parí àwọn tíra fòrò àwọn wọ́n parí ẹ̀ pẹ̀lú kí ni wallahu a'lam ààrẹ ti gẹ̀ẹ́sì pé ọlọ́run ni alámọ̀tán òun lọ́ máa mọ̀ jù ẹ̀rí Ubay ibn Ka'ab radiyallahu ta'ala anhu nígbà tá a wa bí léèrè yìí pé àní áyà olótóbi jù nínú tíra ọlọ́run wọ́n ní Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló mọ̀ ọ̀rọ̀ dẹ́dẹ́ ha mìíràn wọ́n lọ́wọ́ abẹ́ ànáṣọ sálámẹ́rẹ̀ sí níbi lẹ́yìn náà báyìí wá sọ báyìí pé wọ́n ní ayatul kursi wọ́n lẹ́yìn báyìí wá sọ pé ayatul kursi ilmu. أبا المنذر والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش هاي تعالى قصيدة لي wọ́n lè wá ń ما كي أقولي màmá kí ọkú oríire èrè àbámúndìr ó ní mo fẹ́ ìnàlá àlìsàdà sórí àyà yìí ó dẹ̀ sì ní ahọ́n ọ̀ṣàfàtà yìí ọdún létè méjì tó kọ́ dísù lè mẹ́lìkà tó fi ń sàfọ̀mọ́ ọlọ́run ọba ọba yẹn ọba àyíndá sàkìlà ọ̀ṣì. lójúgun kí ni ọ àlàáṣì àlàáṣì òun náà ní kí ni ọ àlàáṣì ọlọ́run imam muslim lọ gba hadith yìí wá ọ̀nà wàlẹ́ sàcín dàrú ziyada ọ̀nà wàlẹ́ di nafsi biyadi. alimami ahmed rahimahullah látọ̀dọ̀ àbí ayuba al-ansari wọn ni anahu kana fi sahwatin lahu tamur wa kana al-ghul. tẹ̀jí òfàtà àkó ẹ̀rí wọ́n lẹ́nu yẹn wọ́n níbi kan tó kó támúrù sí àlékún wọn wọ́n lè pè níbi ṣé àjà ni wọ́n pè ní àbí wọn tí wọ́n mọ̀ bí wọ́n ṣe pè wọ́n ń pè léegun wọ́n sì lè jájà bí wọ́n pè lájà náà ìyẹn á wá wá fata àkọọdù níbi tó bí àgbọn tó kó támúrù sí yẹn àmù ọkà támúrù yẹn bí ọgọ́rùn-ún ṣùgbọ́n gbà bí ọba lọ wò ó lè má bàa ju bí odilọ́gọ́rùn-ún lọ. ọwọ́ lọ sí gbàgèrè yẹn bá àdúgbò sálá. ọ ní ọwọ́ akégbàjarì yẹn lọ bá gẹ́ni o lọ bá ànábì sallallahu alaihi wasallam àwọn sọ̀rọ̀ àwọn ìdàrọ̀ àìsàn ha tọ́ ọ bá tún ti rí tí mo ti máa wà ń gbé nǹkan yẹn bá ti gbé nǹkan ọtún ti wá mú támúrù mẹ́ fọ́kùl bísímìlá ìwọ sọ jáde pé bísímìlá ní orúkọ ọlọ́run kọ́ wa sọ fún pé àjíbi rọ̀ṣúlàlá lọ́ọ́ jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run. yọ ọgbà ohun tó wí sọ fún pé kọ́lọ̀ jẹ́ kí òjìṣẹ́ ọlọ́run. nǹkan náà ò rí báyìí ni o omi ẹ̀kọ́ rí nǹkan náà wọ́n ní gúlù gúlù wọ́n sì máa ń pè ní bí eégún àbí àlùjọ̀nú tá a mọ̀ ẹ̀rí ǹgbọ́ wá tó tún wá jí nǹkan ẹni mú gbà tí èsì èèyàn. fàjà àtìmọ̀kọ́ ìlàlá ha ó wí bẹ́ẹ̀ kù wọn dáná sọ sálá ní kó wí ó wí pé bisimilahi àjíbí rasulallah ní orúkọ ọlọ́run lọ́ọ́ jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọdẹ mú kínní yẹn ọmú támúrù yẹn adẹ ọgbà ènìyàn mú ọgbà kínní nì mú ọ̀kọ́ọ̀lá ti ń nílá àwọn ìwọ̀n tó sọ jáde lẹ́nu ni wípé ní sẹ́rí wa mọ́ ọwọ́ àjùlẹ̀. فجاء فقال له النبي صلى الله عليه وسلم ما فعل أسيرك قال wọ́n nígbà tó wá dé kálákùn yìí tó wá bà ní sọ̀sọ́lá pé mo ti máa wà ń jí támúrù mú ni ọdún dé o. ó tiẹ̀ tó wí bẹ́ẹ̀ kẹ́ lòjíṣẹ́ ọlọ́run bá tún nígbà tó yà ni òjíṣẹ́ ọlọ́run sọ fún alákùn yẹn pé tọ́ ẹni tó mú ń gbèkùn tí ọlọ́run bọ́ọ̀ lọ́dún ti ṣe ó àkásù amómú ọlọ́run ọ̀ní sẹ́rí ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì mo bá jù lẹ̀ ìdílé ọlọ́run ní ń padà bọ̀ wá. Táyà. Ẹ̀rí. Wọ́n ní mo bá tún mu lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀kẹta. Gbogbo ìgbà tí mo bá láti mu náà tẹmu tí wà ń jí kámúrò gbé àlùjọ nù tí wà yẹn mo gbà tí mo bá ti mu ásà ní ní padà o mo wá mu lọ sọ́dà àbí ẹ̀ máa wá lọ sọ́dà ní sọ̀sẹ́là níbi o tún béèrè pé ẹni tó ń mú yẹn bó ló ṣe ṣe fàákùl máa tún dáhùn pé àní mo ti gbá mú ó lóun ò ní padà ní ẹ jíjọ ọlọ́run ní iná àìdá ń padà bọ̀ àjàmbá àbíkínlá kọ padà àbíkínlá kọ́dà yọ padà. السلمي وقال قالت السلمي لا لا لا لا أرسلني أه. وأعلمك شيئا تقوله فلا يقرب فلا يقربك شيء فلا فلا يقربك شيء لا ولا يقربك شيء آية الكرسي فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأخبره فقال tọ́ wọ́n ní ìgbà tí yà ń sọ̀sálà ọ̀rẹ́ àní yóò padà ó dé báyìí mo lè gba amúnìyàn ọ̀kọ́ láti àìsíní ọwọ́ àní jù mí lẹ̀ o fi mí lẹ̀ o ọ̀dà wọ́n wà lé mu kẹ̀ṣe a wà yí máa kọ́ ní nǹkan kan tó máa wí nǹkan yẹn tó bá ti lè máa wí ọ̀là ayẹkùrọ̀bù kẹsẹ̀ yìí nǹkan kan tó máa máa súnmọ́ ẹ̀ òsì kí ni nǹkan tó máa wí náà ní ayatul kursi. fàáta nàbí ẹni ẹ wá lọ bá nàbí àbẹ fàkbárọ̀hu ọwọ́ afun nírọ̀ àmì òsàlá lókè sọ́dà kan tí wàá yà kàdó ayatul kursi tó fún ẹ yẹn òótọ́ ni ayatul kursi kò sí rọ́nù ṣùgbọ́n wàhíyà kàdó mẹ̀tẹ̀ ohun tó fún aláìsàn kò sí ìyẹn ọ̀parọ́ ni o ọ̀parọ́ burúkú gbà ní ẹ̀rí ọ̀parọ́ ni irọ́ lòun ń pa fún rẹ̀ mẹ̀tẹ̀ aláìsàn kò sí tó òdodo ni bẹ́ẹ̀ làwọn àfa àdìdì rìn kẹ́sàn pé wọ́n ní wọ́n ń sòdè ńjọ kan òjò wá sùn ẹ̀yin afẹ́ ẹ má wò wá rìn kọ́ má ba patítàǹsì yìí jẹ́ wọ́n bá láwọn ọdẹ náà káwọn ọdẹ nǹkan wò lónìí ọba àdìsọ ya ní àtẹnẹ ni kí wọn máa kà yẹ bá ti wí ní àtẹnẹ kàlùkọ sara ẹ máa sọ pé irọ́ ọsọlẹ irọ́ bí kàwá ní ha irọ́ la ilaha illallah ẹ wo bí ìbínú Ọlọ́run ọba ti ń rọ dẹdẹ lórí àmì la ilaha tòun ti bẹ́ẹ̀ náà nǹkan ọlọ́run tẹ̀ dárọ̀ la ojú rọ yálàyà. ẹ̀sán ìkẹlẹ̀ ń parọ́ fara yé òjò rọ kíza gbogbo olùjújàn lẹ́nu ní gbogbo aṣọ wọn bàjẹ́ gbogbo tẹ́ǹtì wọn tán tó gbẹ ẹ̀rí. Al-Imam Tirmidhi ni wọ́n gba hadith yìí wá nínú Fadail al-Qur'an wọ́n ní hadith yẹn hasan qarib wúlò tá a wí yẹn nínú èdè Lárúbáwá òun náà ní alìjẹ́nu ògbólógbò àlùjọ̀nù ni ìdá tàbájà fil tọ́ba yẹ kó fi bójú ẹ̀kọ́ tẹ́ máa pè ní búlù. àwọn pé gún náà tẹ́ máa ń wí ní àárọ̀ ọ̀run kìnkìn gbọ́dọ̀ lọ mú aṣọ tọ́lọ̀ dá bojú ẹni tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni àwọn adàsọ bojú ẹ̀wọ̀n pẹ̀ mọ́ ẹ̀fí ń pè léegun ẹ̀wọ̀n táwọn fi ń pè léegun náà ni ẹ̀wọ̀n pàwọn náà dẹ̀ ní ìṣèṣọ́ lálùjọ̀nù torí gbà wọ́n fi já wọ́n àwọn eléyìí gbogbo ogun ni mo rò bó ti ti parẹ́ ní ìsinmi àwọn ètò máa ń ṣe ògùn jè lónìí ẹ̀yìnkùlé wa yìí torí ibi táwọn dàgbà sí ni wọ́n máa ń wọlé o wọ́n wọlé ń tòótọ́ ó pòórá wọ́n lè máa jókòó lórí iná àwọn ìdán burúkú tó lágbára ìdán burúkú wọ́n lè máa rẹ́ wọn gbogbo kíni lóye tó lórí pupa máa ń ṣe ń jè lóyún àwọn ìdán burúkú bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe ń gbà ní ọ pé wọ́n gbogbo àwọn sògùnsògùn kò sẹ́nì kankan tí ò ní àlàáfọ̀ pẹ̀lú kíni o pẹ̀lú àwọn ṣẹyàfẹ́ ọ̀rẹ́jọ́ níwájú àwọn àlùjọ ní ẹ̀rí gúùlù yẹn nínú èdè lára àwọn náà ní àlìjáàánú ògbólógbòó àlùjọ̀nù ni fáwọn ẹ̀fọ́rù lòún jáde ń òru ní fínrin ẹ̀kọ́ rẹ̀ ní kíni o àlìgúùlù òrùwá eléyìí ti lọ jí sámúrù kó ń bí wọn kó dà sí. sí yẹn òdodo nìyẹn bẹ́ẹ̀ ohun tó lòun ò ní padà mọ́ wọ́n wọ́n sọ wọn lọgbẹ gbàrà nù kìtàbù fàbọyìn alukoran ọlátúndé fàlùkọrán aliwakala àti ìròyìn iblis nínú sàhíhì imam bukhari látọ̀dọ̀ àbí ọyọ ọdí ọlọtàlá ni o. bìhìbdì. wọ́n ní aláṣọ̀sẹ́lá èmi ló gbé sẹ́yìn ẹ̀kú mo dáhùn sáńlá dọ́là bọ̀ mí lọ́rùn ní pé kí n máa fún zàká tí wọ́n kó wá nu Ramadan ìyẹn jáka. Aya. Yàtú yàtú. وقلت لا أرفعني لا أرفعني إلى رسول الله صلى الله عليه وسلم قل فأتاني آتي ẹni tí máa ń wá lóru yẹn lọ́ba dẹ̀dẹ̀ o wọ́n bẹ̀rẹ̀ sí ní sí kó oúnjẹ yẹn ní gbogbo ah, ẹ̀yin wọ́n gbóúnjẹ yìí kalẹ̀ fún mi wọ́n bẹ̀rẹ̀ sí ní kó owó oúnjẹ yẹn

èmi gé mi ti fẹ́ pa tòun ti bá tẹ̀ bùkátà tó le koko ni. bàbá yẹn ah ojú ni rojú sànú nímọ̀ bí ìṣe yẹn jọ̀rọ̀ ńgbà tí mo bá rà nẹ́bí. ebi ń pelé yìí lóòótọ́ ni o fọkànlẹ́ ètò àǹtí mo bá ti kí ni wọn bá fún lọ́nà pé ọ máa ìgbà tí mo wá jí tọ́ dàárọ̀ sílẹ̀ mọ́ ọlọ́run sáláwá bàbá yìí pé bàbá àfọwọ́ ẹni tó ọgbà mú lálẹ́ àná àlùbárí ha lálẹ́ àná bí ìpẹ́ yìí ẹ̀fọ́ ló ti ṣe. kọ́lá kúndùkú yà ọ̀sùn. mo nílò ojú sí ọlọ́run. ṣáka ṣáàjẹta ṣẹlídà wàhíyálà ọ̀rọ̀ṣímùtúwú wàkọ̀lẹ́yìntùkọ̀bìlà. ẹ ẹ ojú sí ọlọ́run bẹ́ẹ̀ màá sí mi ẹ ti jà sọ fún yín ọlọ́run ti fi hẹ̀ yín ta sọ̀ọ́dà ọmọ àkígbe kóhun ní bùkátà tó le koko ni kódà òun tó láwọn aráalé rẹpẹtẹ mo bá ṣàánú ẹ o ojú rojú ṣàánú bákan lẹ́yìn tó sẹ̀bí ìlà fún wọn bá fi ilẹ̀ pé wọn máa bá tiẹ̀ lọ. kọ́lá ọmọ iná wùkọ́ ní kẹ́jọ bẹ́tà gbọ́sẹ̀ yà ń bì. àwọn sọ̀sálà ni ẹ̀ sọ̀rọ̀ yẹn hot lè sáfì pápá kò ti parọ́ fún ọ tọ́ wọ́n ti mọ̀ fún ànẹ́bí ìparọ́ ọ̀dà mi lójú dáadáa pé yọ́ parọ́ àbẹ́ yọ́ padà ń tó tọ́ torí ti sọ ọlọ́run ìparọ́ ń tiẹ̀ mo mọ̀ pé yọ́ padà ni. èmi náà bá lúgọ̀dè. yàtú قال دعني وإني محتاج وعلي عيال لا أعود فرحلت وخليت سبيلا ها ní mọ́sálù gọ̀dì ọba tún débi ṣe dé ní o yóò dé báyìí ọba tún bẹ̀rẹ̀ sí ní gba oúnjẹ darí ìjọ mo bá gbé amú mo ní ẹ̀kejì níyì màá gbé ẹ lọ́dọ̀ òjìṣẹ́ ọlọ́run ó ní ẹ̀ sí nílẹ̀ fáínì mọ́sáàjì èmi tó rí yìí mo ní bùkátà ni kí ni màá wà tí màá kò ń jẹrẹ kó lẹ mo ní bùkátà ni mo dẹ̀ sì tún ní àyà àwọn ọmọlẹ́bí tí ó jẹun lábẹ́ mi lẹ́hàrún wọ́n bá ti kó ìdí ń jẹ sẹ́yìn nípadà wà mọ̀ kọ́ni mo bá tún sàánú ẹ̀ mo bá tún fi ilẹ̀ tí wọ́n máa lọ nígbà tí ilẹ̀ ọmọ. Òjíṣẹ́ ọlọ́run wa sọ fún mi báyìí pé ẹ̀rẹ́ àbàkùnrin ìrọ̀ ẹni tó mú lálẹ́ àná bó ló tún onírè òjíṣẹ́ ọlọ́run ẹ̀ fún màá lóun ní bùkátà lòun sì láwọn tí ó jẹun lábẹ́ òun mo sàánú rẹ̀ mo bá sílẹ̀ kí ọ máa lọ. òjíṣẹ́ ọlọ́run ni ẹ àmọ́ ìnẹ̀hù àmọ́ òun yẹn o àmọ́ dájúdájú pàápàá o lè dà pé ti parọ́ fún ẹ. ọ̀sẹ̀ yẹn نسي تنبو الثالثة يعني للمرة الثالثة رصدته وما تقول له قدي لا كتا يعني يحسو حتى يحسو فجعل يحسو من الشعان فأخذته فأخذته لا أرفع عنك إلى رسول الله صلى الله عليه وسلم وهذا آخر الكلام الراجل. أري. قال فرصلته الثالثة. wọ́n bá tún lùgọ̀ dé lẹ́ẹ̀kẹta fọjọ́ aláya tú mìnẹ̀tọ́ àrùn wọ́n bá tún bẹ̀rẹ̀ sí ní kó mẹ́sàn-án mẹ́wàá oúnjẹ tàwí nítún gbàjọ bí ìdẹ̀kíní ẹ̀kejì àà fẹ́ àkọ́sùn fún mọ́ bá mú mọ́ wá sọ pé àà ẹ̀kíní kẹ̀bẹ̀ ẹ̀kejì kẹ̀bẹ̀ ẹ̀kẹta yìí ń kọ́ àjẹ̀ǹjẹ̀ tán màá gbé ẹ lọ sódò jíṣẹ́ ọlọ́run ọgbọ́n yorùbá ọ sódì yé ìjọba ni wọ́n ní

máa kọ láwọn gbólóhùn kan bẹ́ẹ̀ pé gbólóhùn yẹn ọlọ́run adẹ̀ ní kó wúlò fún ẹ. ó ní mo wá sọ pé ọmọ hóun kí làwọn gbólóhùn yẹn o. kọ́lá ìdá àwa ìsìn ìlà àtẹ̀rọ̀ṣì. àwa àwa ìta náà ìdá àwa ìta ìlà àtẹ̀rọ̀ṣì ká fàkùrọ̀ fàkùrọ̀ àyà kalẹ̀ ó ní jẹ́ nsọ mọ́ tó o bá ti dé bùsùn rẹ kọ̀ọ̀ka àyà kalẹ̀ kò sí ìyẹn Allahu la ilaha illa huwa al-hayyul qayyum débi ìparí àyà yẹn kọ́ ká. Ọ̀ ní sálẹ̀ ìmárọ̀ lọ́hùn lẹ́ni tí ó sọ. Àti tánìkẹ́ ọ̀dẹ̀ sí ní láǹfààní àti súnmọ́ ẹ sílẹ̀ àfimọ́. Ó ní mo bá filẹ̀ fi àyè tó jẹ́ àgbèdè ìjẹ̀sán adalẹ́ kejì wọ́n nígbà sílẹ̀ mọ́ òjíṣẹ́ ọlọ́run wa sọ báyìí pé àlìbárí àṣà tọ ẹni tó ń gbá mú ní bó ló ti ṣe lálẹ́ àná mo nílò òjíṣẹ́ ọlọ́run. àbámọ́ dáadáa ẹ̀ka tó máa gbé wáyé ni pé wọ́n máa lérò pé òun ti kọ́ mi ní àwọn gbólóhùn kan báyìí pé gbólóhùn yìí dẹ̀ sí ni ọlọ́run máa fi ṣe àǹfààní fún mi mo bá filẹ̀ kàmí sọ̀sálá ní kí ni gbólóhùn náà. kọ́ọ̀là kọ́ọ̀là ní ìlà àwáìta. àwáìtú àwáìta ọ̀dọ̀ rẹ̀. àwáìta ìlà àbẹ̀rọ̀ ṣùgbà. bákan á yàtọ̀ lọ́kùn sí mm-hmm. ìlà àwáìyá kàtà tàkìmọ̀ kàtà tàkìmọ̀ láàyà. ẹ ó ní ọtọ́ sọ ní pé tó o bá débi tó ń sùn ka áyà tàlùkù sí i láti bẹ̀rẹ̀ nípa ní áyà yẹn. ẹ ó ní kó ń kà. وقال لي لا يزال عليك من الله حافظ ولا hmm. يقربك الشيطان حتى تصبح ó dẹ̀ sọ fún mi pé ọ ní sálẹ̀ má ronú sọ́jọ́ sọ́dọ̀ ọlọ́run wá bẹ́ẹ̀ àti bá ń ṣe dání kankan òdẹ nílé súnmọ́ sílẹ̀ ó fi mọ̀. mọ́lá ń sọ sọ́lá wa bàbá yìí pé ọ̀ọ́tọ́ lè yí tó sọ ń pa ayátàlùkù sí yìí ṣùgbọ́n ọ̀parọ́ ni lórí bóun ò ní padà yẹn Wọ́n lè sọ mẹ́rin tẹ́ ìjọ ń dá láti fi jọ́ mẹ́ta sí wáyé. Tọmọ ń tọ̀hún rẹ̀ àkókò rẹ̀. Àwọn lè mọ ọ. Àṣetá ní nìyẹn. Owó ìjà mọ̀ wọn bá ṣe wọ́n àwa fún láyé ìtó yẹn. Àṣàṣetá ní èmi. Àṣetá ní eléyìí jọ láti ń bẹ fún àìsàn lùkọ̀ sẹ́yìn ọlágbára ju alọ́pàá gbọ́dẹ̀ rẹ̀ àwọn ọdẹ tí wọ́n ń gbà sádùúgbò àwọn náà wọ́n máa ń sílẹ̀kùn wọlé owó tẹ ẹlẹ́dàá tẹ̀ bá ti da fún báyìí òun ní òsì lọ pẹ̀lú àwọn tìyín ní owó ní èsì sábà kójọ lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí tí kálukú abalẹ̀ máa ká áyàtàlùkọ̀ sí ni ìyẹn tẹ̀sí tẹ̀sí tó fún wa. آية الكرسي فالاسم الله الأعظم في آية الكرسي هي إيه قولون تتوتي أول آية الكرسي الإمام أحمد نظر أسماء بنت يزيد بن السكن وأن مقبول صلى الله عليه وسلم تنصى في هاتين الآيتين الله لا إله إلا هو الحي القيوم ذات وألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم إليه طبعا بارك سبحانه إمرانا قال صلى الله عليه وسلم إن فيهما اسم الله الأعلى ẹ̀gbọ́n àwọn afọ olóògùn ẹ̀kọ́ àlùjọ̀nú náà wọ́n sọ fún àwọn òfin ọ̀pẹ israẹli azami kẹ̀mbẹ́ táwọn fẹ́ fún ẹ̀kọ́ àlùjọ̀nú lélẹ̀ ṣùgbọ́n ìtọ́jú ismulail azam tó ṣe pọ́ sáárì ismulail azam ẹ̀kọ́ ọlọ́run tó tóbi jùlọ àbá nínú ayatul kursi àdẹ̀bá nínú kíni ọ ìbẹ̀rẹ̀ àlò ìmọ̀ràn ọ̀nà bẹ̀rẹ̀ láti bá. wọ́n ní báyìí ní Abu Daud àti Tirmidhi tó ti gbẹ̀gbẹ̀ wàrà àti Ibn Majah ta wọn ni mọ́mù Tirmidhi sọ pé hadith yẹn kọ́ hasan sahih Ibn Mardawai látọ̀dà Umama wọ́n ní yẹn lọ gbé bánu sọ̀sálán بسم الله الأعظم الذي إذا دعي به أجاب. إيه قولون تتوبي sọ pé tá a bá fi pe ọlọ́run ọlọ́run ó sàn ẹ̀rí ìsàlẹ̀ wọn nínú súrà mẹ́ta láti rí súrà àkọ́kọ́ òun ní sọ́tù bá kọ́rọ́ òun náà ni Allahu la ilaha illa huwa al ìkejì òun náà ni a lò Imran òun náà lọ́rọ̀ ọlọ́run lọ́kọ̀ alif lam mim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ìkẹta ní sọ́tù tọ́ ha ọlọ́run ni wàhánà tí lùwòjú hùlẹ̀ al-hayyul qayyum èsì tó yẹn bá fi bẹ lọ́hùn bẹ́ẹ̀ ọlọ́run ó sì gbà ìwà lè fa àgbẹ̀nú tó yẹn máa wá káàkiri. ẹ̀rí fọlọ́run bá dẹ̀ múrò wáyé pé àwọn kan àwọn èèyàn kan nínú àwọn èèyàn wọ́n wá sọ fẹ́ lálùjọ̀nù ọ̀gá àdóhùn ọlọ́run á lé sí ìdàgbà. nígbà táwọn ọmọ àlùjọ̀nù ní ìdíkẹ́lá fẹ́ bẹ̀rù lára àwọn tó mọ̀ náà wọ́n máa ń bẹ̀rù rẹ̀. ṣé wọn fi ń gbà táwọn ọmọ ọlọ́run pẹ̀lú iṣẹ́ rẹ̀ pẹ̀lú ṣe rẹ̀ pẹ̀lú àwọn àrà tọ́lọ́wọ́n bá ti dá àtẹ̀yí tí ń ṣe àtẹ̀yí tí ó tún máa ṣe. apáyà rẹ̀ àbá àbáyà rẹ̀ à ń bẹ̀rù rẹ̀ ná ṣùgbọ́n àlùjọ àwọn ọmọ. torí ah àwọn àlùjọ ní ọ̀rọ̀ wọn le yóò kàn máa ṣe dandan ló sí èèyàn mi àdúgbò wa lè mímọ́ àtàwọn tá a jọ ń kírun wọn. ìwọ́n tó ọ dálùjọ ní wọn làwọn pọ̀ àìrí wọn rẹ ni ọ omi ń bẹ́ẹ̀ pé orí gẹ́gẹ́ ló fi lè bá yá akọ̀ṣà sókè yóò sì máa tọ ọ̀yàn bọ̀ ọ̀rọ̀ bí ọ̀kẹ́ máa rò pé wọ́n sì rò pé bí àìké yẹn máa ṣe rí apanilẹ́yìn torí kò ní yé kúrà tí wọ̀ mọ́ mo rò pé mo rí nǹkan lórí nǹkan olórí lórí ìdí ìtumọ̀ síbi àwọn ọ̀dọ́ pé àwọn èèyàn kẹ́ ń bẹ́ náà àwọn èèyàn tó ń pè é àwọn òdúnà bẹ̀rẹ̀ ìjà àlèmínà lè jẹun wọ́n ń wá sọ àwọn kan nínú àlùjọ̀nù sọ̀tẹ̀ àdóhùn ọlọ́run wa lékún pé gbogbo àwọn tó ń sin àlùjọ̀nù mẹ́rin wọ́n máa ń bẹ̀rù jù láyé ẹnìkan lòun máa ti bèrè sí ó sì gá kò lópin ìgbà tẹ́mi òun èmi ó sì máa rò ní títí ọmọ ojú ń sọ tó bá yọ ojú lójú nínú rẹ yóò jáde níbi orí ẹ̀jẹ̀ báyìí ìtẹ̀lọ́wọ́ kọjá lẹ̀ pọ̀ nbọ ya orí bẹ́ẹ̀ bọ́lẹ̀ fà á lè yóò ti kó eré sí ẹ̀yìn tẹ́ wọ́n wá tẹ̀ gbé oṣù rẹ̀ gbogbo bí bẹ́ẹ̀ yọ̀ọ́ tẹ̀wá rẹ̀ pé ẹ̀dá kò pé ní lẹ́lẹ́yìn lọ bí ọmọ kan tí wọ́n lọ jogún ojogún ismail azami wọn ni wọ́n máa jogún ní ìlọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n á sọ yóò ṣe lò wọ́n kẹ̀ bá pépà rẹ̀ jọ̀ ní ilé lọ́ba lọ́kọ̀ wọ́n sì gbọ́rọ̀ àdékà bá àdékà ẹlẹ́sàn-án pléèmù ọ̀daràn burúkú àsọ́tọ̀ ní ibi tí máa ń lọ kìí ṣe kàáfà gidi ní kàáfà àbọ̀wò tí máa ń lọ kéwù lòun náà bá lọ kó àwọn pépà burúkú yìí jọ sí báńkà nǹkan wọ́n ní nǹkan kí wọ́n kọ́ rí tọ́ ṣẹlẹ̀ sí ni pé ọba rí nǹkan náà sọ yọjú ìtàn lọ́jábọ́ lẹ́pọ̀ ọba bọ́tọ̀ kí ló ń kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe kí ló ń ṣe ẹ́. àwọn alọ́ ọ̀tún pépà yẹn wò ó tún mú ní àwọn olùsítò ààrẹ fún ààrẹ ògùn tí wọ́n fi fún kálẹ̀ kalẹ̀ díẹ̀ tó àwọn àtún lọ tún pépà yẹn kó dáadáa ó tún wò pé kí ni òun kù sí o. wọ́n wá rí ọba ti gbogbo windo pamọ́ rẹ̀ wọ́n ní ẹsìn lóhun kọ́ bíi tọ̀hí di tata kankan nígbà ni ọ̀gá lóhun ti ẹ̀fẹ́ gbá kínní òun fẹ́ ohun tó wà ń bẹ̀ tó yẹ pé gbogbo oògùn ojú tí bá ń bẹ lọ́yẹ̀ kí ẹ̀ lọ́ọ̀ kó dànù ni kò sí ohun tí ń gbé yẹn yọ padà gbé yẹn lọ pé jẹ́ ní tẹ́ lọ lọ dán kínní yìí wò jẹ́ ọwọ́ àkà ó ní bí nǹkan náà ṣe yọ sóhun nìyí àwọn aṣọ fóun pé kí lòun fẹ́ràn ah nígbà máa ń ṣe fún bàbá òun ni àwọn ẹ̀kọ́ ṣíṣe kò sáì sí ó wọ́n bá gbé òun ó di wọ́n bá lóun ó forí balẹ̀ fún sàún ah ẹ káàbà ni bàbá òun ti máa ń lọ tó ń bẹ ní ògbé òun lọ òforí balẹ̀ fún sàún bá bẹ́ẹ̀ sí máa ń ṣe nù bá bẹ́ẹ̀ yóò forí bó forí kalẹ̀ fún sàún káwọn tó gbé lọ káàbà káwọn máa gbé lọ ọ̀kan náà àfa wa ló ń sọ ọ̀rọ̀ yẹn fún náà àfa tó máa ń kọ́ ní àfíìdà ní jọ́ní àṣìkùn àfa ọ̀rọ̀ sí ìtọ́lá lẹ́kọ̀ọ́. ìyẹn wá bẹ̀rẹ̀ sí rántí tọ́lọ́ ti sìn rìn àwọn owó kọ́ wà ń pálọ̀ àti ní àjò ogún ti ń ṣẹlẹ̀ ní àjò ẹ̀mí bí tó ti ń sàfàkúsà yẹn ọgbọ̀n nǹkan tó ń rántí kọ̀ọ̀kan láwọn àzìkárù màwùzá àti ọbẹ̀rẹ̀ sí ní ṣe pé à dóhùn òṣùṣe báyìí ibi tó sì gbé òun sí ni ọ̀nà táwé yìí jí nígbà òun ọdún tún padà wá pé ọ̀gbẹ́ni sì ṣe sẹ́nu kábà mo ní o gbé òun lọ́rùn àkábà kí ni alóforí kan lẹ̀ fún mi ní mo sì bá bíbà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni ọba ti ṣe lé nìkan ní ọ̀sẹ̀ gbé e lọ rẹ̀ subhanallah wọn ní bí ló ṣe bí àròjọ nìyẹn ọwọ́ àlọ́ jù sínú ṣékàwé ní báńkì ẹgbà wo ẹgbà ẹni tá bí pálọ̀ ìgbógbò ń sanẹ́kà líkẹ́ ni ó ti mú bẹ́ díẹ̀ ó ti gbàgbà ebi ọba ìyọ́ jáde bóò lẹ́sìn ìrìn àjò ní wọ́n sá sèwò jẹ́jẹ́ ọlọ́dẹ wa ń fẹnu ẹ pìtàn ohun tó jẹ́ òun kẹ́ ni pé ẹ sọ́ra ayé pẹ̀lú bàbá mi kó pépà kẹ́lé ọlọ́ọ̀ka àti tèèyàn bá yan ọ sì mọ ohun táwọn ẹni yẹn gan máa ga lọ ní òun jẹ́ mọ́ṣíríkù káyìn fojú mú mi nù. tó gba àwọn nǹkan wọ̀nyí ìyẹn gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀fọ́ sísùn láì làásọ́mù kẹjẹ léyìí lọ alẹ́sùn sọ́lá lè sá tó lè òun lọ òun là gbẹni tó lè fún yẹn náà kàlí ajẹ́ bí ohun tó ju náà lọ ajẹ́ bí náà bò ajẹ́ bí ohun tó ṣe kí ni o tó ju náà lọ ọwọ́ tọ́ba ti ní òtó òun kò sí ohun tí ó tó mọ́ nìyẹn kọ́ máa bá wà láàyè rẹ̀ káàkiri ẹnìkan wá dọ̀ mí jè lónìí à ah, afá gbogbo ọjọ́ kìíní kan ò sí ní à ah, mo ní kèé jọ lọ́dọ̀ tí wọn náà lẹ́kọ̀ọ́ tó bẹ́ẹ̀ lé àwọn èrò jọ ni ṣùgbọ́n ìsúnmọ́ láì làásọ̀ mi ń bẹ wọ́n wá pa àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀fọ́ kọ́lá afá àti òsì mi àà ah, mo ní kò sí mi tẹ́lẹ̀ yìí tí ọba ti tí ọba ti tó báyìí ajá ti fẹ̀yìn lè gba tító láyé yín lẹ́yìn. bẹ́ẹ̀ nìkan ń sọ fọ́kàn náà ọmọ ya òun ò lè òun ò lè ní sùúrù ah àìlè ní sùúrù yẹn gan ló lórí àdánwò rẹ̀ tó ń jà. ìwọ ní farada òun ò lè ní farada. sàlọ́sọ̀ sálà òun ni ó ní nẹ́kàlẹ́ ajẹ́ bí ohun tó ju tẹ́ lọ́wọ́. wọn náà ní wá ń jẹ léyìí lẹ̀ ìfẹ̀sùn láì òun náà ni Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. àti tó wà nínú sọ́tù Al-Imran alif lam mim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. àti tó wà nínú sọ́tù Taha wa'anatil wujuhu lil-hayyil qayyum. ni tó ṣe ipe tí yẹn bá fi bẹ́ lọ́wọ́ ọlọ́run ti gbà. ta ló tún wáyé mẹ́kàlẹ́ nìyàwó ìrẹ́gà lè jìnnì kò ní ìdí pé kọ́ ọmọ agbádá wà ó mọ̀ fẹ́ fún ọ ní rẹ́gà ni ọ wà á lọ mú bí rẹ̀ wá kí ló bí rẹ̀ àwọn míì ń gba sinapu láìláha ìlàlá sẹ́yìn yóò ti rí pé nǹkan tí ọ̀dà lọ́fẹ́ fún yẹn sinapu bọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ dọ̀bà káṣíńtẹ́ẹ̀dì lọ gbà lọ́nà ẹ̀kú tọ́nu ọ̀nà ẹ̀kú tọ́nu nílò mẹ́lọ́hùn ọgbàgbọ́ sinapu ó sì sọ pé gbogbo ẹni tí ń bá ti fún báyìí ló ti kú òsì náà kò sí káyà á àwọn òṣèlú náà kí ẹ tètè fèrè ge pé nẹ́kàlí jí nẹ́kàlí nìyí ogún ànẹ́bí tó kólẹ̀ fún wa nìyí tí ò ní di wàhálà fún nígbà tí yẹn bá tẹ̀ fẹ́ lánàẹ́bí tí yẹn bá bá tíra kan tí yẹn ká sórí yóò yìí tí yẹn bá nulẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ àfihàn ni wọ́n ń gbógun ànẹ́bí mọ́sáláṣí ń jèrò gbogbo àwọn tí ń tajà ó rọ́ títì ó di mọ́sáláṣí àbúrò àti ẹ̀yìn wà ní tí wọ́n ń gbégbá ànẹ́bí mọ́sálásí kálukú bá sáré dọjà ẹlẹ́ wíìrì nílẹ̀ lọ gbogbo ànẹ́bí wọ́n dédé bẹ́ẹ̀ bá rèé gan kọ́ra wọn ládìsí ẹ̀wà o àbúrò rẹ̀ rà ara ó lẹ́dẹ́ wò lónìí wọ́n ní wọ́n gbogbo ànẹ́bí wọn parọ́ fún yín ni fún wa ni wà mí tẹ́ gbogbo àwọn nǹkan tẹ́yìn òfin sórí rẹ̀ ayé àtọ̀run àwọn èèyàn yẹn jẹ́ mọ́sálásí ẹwà ń bí dẹ́ǹsẹ̀ kátàkárà níta ayé nìkan. àwọn àṣeyàn pé àtúgbọ̀n níbi ní tòótọ́ bẹ́ẹ̀ náà làwọn nẹ́kàlẹ́ yìí. ẹ wá rí àyà yìí wọ́n ló kó jumla mẹ́wàá sínú jumla mẹ́wàá ló kó sínú tí wọ́n sì dáwà lẹ́yọ̀ kọ̀ọ̀kan tó ṣe kó didi odidi ni ọlọ́run bá ní kárí mọ́. ọlọ́run bá ní Allahu la ilaha illa hu. Allahu la àkọ́kọ́ nìyẹn ọlọ́run ọlọ́run tó ṣe yí pé kọ̀sẹ́lòmíì tó lẹ́tọ̀ọ́ sí jọsìn àfọ̀hún yẹn náà. ìbáàrù bí annáwó mẹ́tàfáfíríkà ìlàhíyàtì ìjẹ̀yìn ìdàkọ̀láì. wọ́n ní ká bá ọ̀rọ̀ àwò yẹn nìkan jumla àkọ́kọ́ ni àlùjumla tó kù la allahu la ilaha illa hu. ọlọ́run lẹ́nu tó ṣe yí pé kọ̀sẹ́lòmíì tó lẹ́tọ̀ọ́ sí jọsìn máa fọ̀hún náà ń jẹ́ ìró wípé bí annahu lè mọ́ta farumidu tí ọlọ́run yẹn o aṣọ ni o bil ilahiyya pẹ̀lú ìfìjọsìn fún aṣọ lọ́jẹ́ pẹ̀lú ìfìjọsìn fún oníṣẹ́ ní ìlọ́kọ́lá rẹ̀ ní gbogbo ẹ̀dá. táwọn yẹn bá ń sin nǹkan mi wọ́n wulẹ̀ ń sìn ní báàpìlù ìbàjẹ́ ni ìfìjọsìn fọ́ọ̀rọ̀ ọba nìkan òun lòdodo tàbí tùmọ̀ tá a lè tún la ilaha illallah tó jẹ́ tùmọ̀ tó gúnrégé òun ni ká tún yí pé la ma'buda bihaqqin illallah kò sí ẹni tá a máa sìn pẹ̀lú òtítọ́ àyàfi dání o àyàfi Ọlọ́run wọn kọ̀ pé kí ni tùmọ̀ la ilaha illallah kò sọ́ba kí àfọlọ́hún áà má tutù kùtù mọ́ ní ọ̀yá àwọn ẹ̀jẹ̀ ti kútùbù ní abátúndé àwọn bá ní la ilaha illallah lọ́dọ̀ àtàwọn la hakimiyyata. ìlàlà kí ni wàhálà báyìí ọ ń sọ̀rọ̀ yìí ròyìn ọlọ́run ìbí hákìmù ni àti hákàmù lọ́lọ́run ni ìròyìn ròyìn ọlọ́run lèyí náà tún gbìyàn má ra gbàdí gbólóhùn gbólóhùn jù lọ. ẹnìkan ní kò sí adẹ́dà ẹnìkan bá rẹ̀ fún wa wọ́n máa ṣe tí wọ́n mí lámì ẹlòmí ọ̀padà àlébẹ́wò ní tàwíìdì wọn ti já. ìyọ́n kàn béèrè pé ọ̀rọ̀ òwúlẹ̀ fáríwò kí ni túmọ̀ lá ilaha àwọn èèyàn bí ọgọ́rùn-ún ní ọdún ẹ̀ padà lé red card kọ̀ sí adẹ́dà àfọlọ́ ah, òdò kórikórì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀sẹ̀ mọ́nà ẹgbẹ́ àpékọ̀ sẹ́sọ́ tó dájọ́ lọ́wọ́ lọ kí ló wá rí wàhálà. wọ́n ya ẹnìkan bá tún gbódò bí ìkàlọ́ ní kò sọ́ba kan àfọlọ́hùn ah, ọ̀dọ́ lélẹ́yìn o no king has God eh, òdò kórikórì tí eré máa lọ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ eh, aláàfin tó ẹ fóun gẹ́gẹ́ ní kú ikú ò lè pa òun lọ́mọ àrò lè fi wú. bínú jáde ni òun ò ní bínú jáde lọ́ba ti yá ni. báwo sí láyé mọ àwọn èèyàn lọ́ba àláyé ọ̀fà sọ. bóyá yóò bínú jáde ni bóyá àwọn bàbá rẹ ọládùúgbò lò ní sáré àwọn àwò. nítorí ti tásìkò báyìí wọ́n kẹ̀ bínú lọ. wọ́n lọ ti nǹkan kan síbì kan subhanallah aláàfin olóhùn bẹ́ o ọ̀ní olóhùn bẹ́ o ọ̀ní ní olóhùn bẹ́ o ìtọ́wà ló gbóṣù wọ́n tọ́ sàún kò ní olóhùn bẹ́ o fọ́dà ọba àlú yín gan náà olóhùn ṣe kí ni o ní olóhùn bẹ́ pé àbá irú láìláìlá ò lè fẹ́ tú lónìí pé kò sọ́ba kẹ́ ọba sẹ́yìn bẹ́ o ìkẹ́lù túmọ̀ ìtumọ̀ tó kú. tọrọ ba lọlọrun ọba gbogbo ọba sọ̀rọ̀ yìí gbogbo àwọn tí wọn ń pera wọn lọba. la ma'buda bihaqqin illa Allah ọ̀sẹ́ni tá a máa fìjọsìn fún lòtítọ́ àyàfi tá a yẹni pé tí wọ́n bá ń sin nǹkan ni wọ́n wulẹ̀ ń sin ní báfẹ́ ìlérí ìbàjẹ́ ni eléyìí jẹ́ júmọ́lá alákọ̀ọ́kọ́. الحي القيوم الحي القيوم جملة كجنية ọba àlàyé fúnra ara rẹ̀ ṣé pé kò ní kú láyé gbogbo ẹni tí láwọn ní kú wọ́n máa ń padà ń kú o àwọn mìíràn láwọn ò ní kú wọ́n sì máa ń padà kú ni kódà tí yẹn bá gbọ́ kú wọn báyìí ah lágbájá lọ sọ pé kú ọ̀ọ́ ọ̀yọ́ kí wọ́n kú ikú bò àwọn ọ̀jẹ́ kú ẹ tún sọ dáadáa wọn nìkan lè kú àní wọn fọ lẹ́gbàáyà rẹ̀ kò dún mọ́ ní kò kú. sùmọ́lọ́ alihayu ló ń jẹ. alàyè ní fúnra rẹ̀ tí ò ní kú láéláé. Bàbá wa sọ pé al ẹni tó ṣe kí ni al-Muqim li ghayrihi ẹlòmíì tó ìyẹn ni wípé jamiu al-mawjudat gbogbo ohun tí ń bẹ yẹnyẹn muftaqiratun ilayhi wọ́n ní bùkátà sọlọ wọ̀wọ̀wọ̀ ní yóò ànyà ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó lọ́dọ̀ gbogbo kò sí nǹkan tó lè dún láì sáṣẹ ọlọ́run. kò sí ìtumọ̀ ọkọ̀ jíọ́mọ̀ nìyẹn. ẹ̀rí wọ́n níbi rọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́ sọ pé ọ̀mí ni ayá tí a ń tẹ̀kọ́ ọmọ sàmà òwò ẹ̀la ọ̀rùn domi amúrẹ̀. wọ́n ní ayá tí a ń tẹ̀kọ́ ọmọ sàmà òwò ẹ̀la ọ̀rùn domi amúrẹ̀. nínú àmì ọlọ́run ọba òun ni bí sẹ́mẹ̀ ti dúó bílẹ̀ ti dúó bí amúrẹ̀ yìí pẹ̀lú rẹ̀. ẹ̀kọ́ wa ní ayá mi fi ọlọ́run gbá sọ́mọ̀ ọgbà mú à ń tẹ̀sùn lá máa yẹ. níbẹ̀ fà á kò lójú ibi lọ́wọ́ tẹ̀rí kò sí ohun tó lè dá wà àfi pẹ̀lú ọlọ́run. àlìjúmùlá tó fẹ́ àlìta àkójọpọ̀ ọ̀rọ̀ kẹta nínú mẹ́wàá tá a bá nu ayatul kursi. ọlọ́run la ta'khuduhu sinatun wala nawm. la ta'khuduhu sinatun wala nawm. ọlọ́run tá a wí òbí ò lè gbọ́ lọ́hùn mú débi pé ó wà ń sùn sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ rí oorun òun ní kíni àtàbùkù ni kí ẹ máa tó gbé irú àwọn tí wọ́n lọ bá làwọn tí wọ́n ń tó gbé wọ́n ti dẹni àbùkù aláṣẹ tí ń tó gbé ẹ fi aláṣẹ mi kò lè má yanú lẹ̀ títọ́ kan láìláha ìlàlá ẹ̀fẹ́ dé ẹni tí ò sí ìsùn ní ọ̀rá ti rí ẹni ó sùn ṣèké àgbò ní npa yìí wọ́n ti ń pàgò bẹ́ẹ̀ ní npa màálù bí àkàrùn ló ti gbé sí i wọ́n wá ní help yìí sì sùn yóò gbé ẹ́ ṣìkẹ́ mbẹ́ o yìí ti ta tó yìí oorun wọ̀ yìí rẹ̀ sálẹ̀ sá lómi lè tí o máa ronú.

lọ́wọ́ àti olùfẹ́ wọ́lọ́ọ̀hì wọ́n sì mú iná báyìí wọ́n sì sa iná wọ́n sì kì í sí ẹ̀ iná wà ń jẹ́ ọ̀rọ̀ lẹ́nu. ọlọ́run tá a wá wí láta àkọ́dọ̀rọ̀ sínú òbí ìgbàmú wọ̀lá àná òkúté pé yóò sùn yẹn ni pé àbùkù ìṣẹ̀lẹ̀ sọ́lọ́run wọ́n fúnlẹ̀ ìṣẹ̀lẹ̀ sọ́lọ́run ìgbàgbéra àbí kọ́ lóun ti ẹ̀rọ tó ti ẹ̀rọ tí ń rántí nǹkan náà ẹ̀dá mi mọ́ bá a ti pọ̀ tó ọ̀sẹ̀lẹ̀ tọ́lọ̀. bí kò ṣe pé yàní kọ́ ìmọ̀ àlàkùnlé náà. ọlọ́run á dúró lórí èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú ohun tó bá ṣe ohun tó bá ṣe náà ní òfin. gbogbo nǹkan ọlọ́run tẹ̀ ni kò sí nǹkan pamọ́ sọ́lọ́ àní kò sí nǹkan tá a lọ pé nǹkan yẹn máa ń fúyẹ́ ọwọ́ akọ wa kiri lọ́dọ̀ ọlọ́run ò pípé ìpọ́lọ́wọ́ wa dá wà ní tòótọ́ bí nǹkan ò sì lè dá wà àfi pẹ̀lú ẹ̀ òun ni pé kìí tóbi ẹ mọ̀ pé téèyàn bá ń sùn ẹ̀rọ àwọn Yorùbá wọn ni ikú àpẹni àpẹni tí ń pè ẹni téèyàn sọ fún òun fara ẹ̀ ọ̀gbà òun náà máa wó lulẹ̀ kí ló ṣẹlẹ̀ sí yẹn òkun sunkún òkun ni àá ká sọ lórí nǹkan padà òun kẹni ń dé kó túmọ̀ pé kò yúmù lọ́lọ́run tọ̀tọ̀ gbogbo nǹkan pátá ó di tẹ́ǹtì lórí ọlọ́run ó wà nípa àtọ́lọ́run ọba subhanahu wa ta'ala lọ́lọ́run ò ṣètò òde torí gbogbo nǹkan tó tó tó fara tì sára ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run bá tó gbé yóò lè kí ni o gbé ọjà bọ́ ni a'udhu billah mo lọ́lọ́run ò sì tò bí ẹ̀rí. láyé òbí ò lè mú ọlọ́run tí ó wàá borí rẹ̀ ọ́ ni ọ́ ògbébi mọ́ ọlọ́run báyìí kọ́sẹ́lẹ̀. ọ̀nà àṣìbẹ́ẹ̀ ni ògbé. kódà oorun gángan èèmọ́ lọ́run. tóró tààrà ìyẹn tẹ̀ lágbára ju kíni ọlágbára jògbé lọ kódà ẹlòmíì lè sùn báyìí tí ó sì fi lọ kí ìyàwó ìyàwó mọ́lẹ̀ kò ní mọ́ lítẹ́lò mi oorun dé tí ó lè ṣẹlẹ̀ ààrẹ wa ò lè ṣẹlẹ̀ bí mo ti sọ ọ̀tá kan fún yín níbà yìí nígbà tó ọkùnrin sọ fóun kọ́ lẹ́ra yìí wọ́n sì ń sẹ́yìn dà lọ́wọ́ ó sì sọ ọkùnrin yóò ti mọ̀ ọ́ bàjẹ́ oorun ó sì lọ ka mọ́lẹ̀ ó sì bọ́ gbogbo ara rẹ̀ ó sì gbé ara rẹ̀ síra rẹ̀ lára ọkùnrin yóò bá rẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa gbó ẹ̀rìn kàkàkàkàkà wọ́n wá fi fóònù pè mí wípé ṣé yóò lọ àbí ọ̀lọ́ mo ní wallahi yóò lọ. torí pé hadith sọ wípé rúfin àlùkọ́lá à ń sálẹ̀ àta ẹni ẹ̀dẹ̀ wà nù wọn olóoru ní bá àkọ́mọ́ ó ti sè la ilaha illallah ẹlẹ́mìí ó sì báyìí wọ́n fi gbé lọ ilé olé <laughs> kò ní dákútù. sọ ẹni ó tó mọ máa fi tají ẹni yìí ò bó ṣe tají ah ọ̀dọ̀ àrẹ máa lóbi tí mo tó ti parí yídà ìwé ewó lọ́jọ́ wò yìí. ní aláhi ọlọ àrékèrèké ibú gbà ní ògbé ju oorun lọ àbí ògbé ó kéré sí oorun oorun lágbára jù ògbé lọ. ọlọ́run yìí tó ògbé débi pé sun mọ bí nǹkan yìí قام فينا رسول الله صلى الله عليه وسلم بأربع كلمات فقال إن الله لا ينام ولا ينبغي له أن ينام يحفظ القصة ويرفعه يرفع إليه عمل النهار قبل عمل الليل وعمل الليل قبل عمل النهار حجابه النور أو النار لو كشفه لآخرقت لحرقت سبحات طب <clears throat> حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه olójúṣe ọlọ́run ọba dúró láàrin wa ń jọ kan ọ̀rọ̀ mẹ́rin ló sọ sallallahu alaihi wasallam nínú ohun tó wí ń jọ yẹn ni pé inna Allaha la kò dẹ̀ tọ́kọ́ lọ́hùn sùn yọ ìdúnlọ́kọ́sọ́ wọ́n yẹ sọ́ọ̀rùn dọ́gba ìmá ń ṣe kí ni ìmá ń rẹ̀ ńlẹ̀ ní sì máa ń gbé sókè. àti wípé yorùbá àwọn eléyìí amalu nàhárí ọ̀bùlà amalu lẹ́yìn wọ́n máa ń gbé iṣẹ́ ọ̀sán lọ sọ́dọ̀ ọlọ́run ṣáájú iṣẹ́ òru sọ́dọ̀ ọlọ́run ó ti á sùn wà amalu lẹ́yìn kọ́bùlà amalu nàhárí. iṣẹ́ tòru kẹ̀dẹ̀rí wọ́n gbé lọ sọ́dọ̀ kí ni ó sí ọ̀sán. ìjà gbogbo náà gàgà ọlọ́run ìmọ́lẹ̀ ni àbí ní àmìnẹ́rù iná. lọ́wọ́ kàṣàfà òǹtọ́lọ́run bẹ́ẹ̀ la èhè Yoroyoro ju ojú ẹ̀dá ìyẹn nípa báyìí pé kò sílé kẹ̀kẹ́ rárá ìyẹn wà ń wò lọ báyìí ó sì wo bíi tó ilẹ̀ haúsá ń bẹ ní mẹnẹmẹnẹ ìmọ́lẹ̀ tọ́jẹ́ gàgà ọlọ́run báyìí ní òjò láre bí tójú ẹ̀dá bá pọ̀ sí. kéèyàn láwa sọ pé a ti ẹ̀sọ́ fáàrí rírí iwájú kí ni òkúrìjọ́ bí ndàlọ́ kìyàmọ̀ kọ́lọ̀ ń jẹ́ akú sórí ẹ̀sùn. àlìjúmùlá tó rọ̀ bíà àkójọpọ̀ ọ̀rọ̀ kẹrin nínú mẹ́wàá ọlọ́run lahu máa fi sámà wá ti wá máa fi àrùn. lahu máa fi sámà wá ti wá máa fi àrùn. títọ́ lọ́wọ́ bá ní ṣe gbogbo ohun tó wà ní sánmà àti ilẹ̀ àti gbogbo ohun tó wà nínú ilẹ̀. ìbáru bí a ní jẹ̀míyà àbídù àbídù wọ́n fi múlikì wàtáàtà wàhálìdì wọ́n fi tọ́ọ̀nì. eléyìí jẹ́ ìlú wípé gbogbo nǹkan yẹn yẹn ẹrú ọlọ́run ni o nínú ìkápá ọlá ọlọ́run lọ́wà ó sì wà lábẹ́ ìborí ọlọ́run ó sì wà lábẹ́ agbára ọlọ́run gbogbo nǹkan yẹn yẹn. wọ́n níbi rọ́ ọlọ́run tó sọ pé in kullu man fi samawati wal ardi illa ati rahmani abida. in kullu man fi samawati kò sí gbogbo nǹkan tó wà ní gbogbo sánmà àti ilẹ̀ àfi kọ́ sọ pé òun sáà ti dẹrú ọlọ́run náà ni ọfẹ́ ọkọ àwọn bòde yàgìlẹ̀ lẹ́nu yàní kàwọn níyà fẹ́ àwọn bòde yà pé ọ̀sọ́gbọ́n tí mo fẹ́ dá àbí ọlọ́run mọ̀ wá gbogbo nǹkan tó wà ń sẹ́ńgà àtìlẹ̀ àti gbogbo àwọn tí ọ̀gbà tó ọlọ́run yẹn náà. لقد أحصاهم وعدهم عدا Ọlọ́run dẹ̀sùn ká gbogbo èèyàn bó ti pọ̀ tó gbogbo ẹ̀dá yẹ́yẹ́. Ó ṣòro wọn yẹ́yẹ́. Wọ́n kò lò rún àti ìyá ọmọ lùkìyà máa ti fárùdá. Wọ́n kò lò Bá ti pọ̀ tó yìí, nǹkan ọ̀kẹ́ nu wa ní ọlọ́ọ̀bọ́lọ́ níjọ́ gbìyànjú àlùkìyà máa lẹ́yọ̀ wọ́n bá ṣe àwọn ṣe scan kan àwọn àwọn àlùjọ̀nú àwọn ohun ìsìn gbowó àfẹ́ wọn gbowó mọ́ wọ́n bá kọ́ dígẹ̀ máa wọ́pẹ́ ọ̀yá mẹ́wàá mẹ́wàá ni ẹ máa jẹ́ ó ní sùn adé ẹ̀jẹ̀ bọ̀ nínú ọ̀kan pàdé dọ̀la mọ́ bá a ṣe pọ̀ sọ àti gbogbo ẹni tọ́lọ́ láti jè ló wá sí sáyé máa ma fi tán ìkọ̀ọ̀kan ládẹ̀ máa lọ bọ́lọ̀ ìkarùn-ún karùn من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع إلا بإذنه تعلمنا tó lè sì pẹ̀lọ́dọ̀ ọlọ́run ọba إلا بإذنه àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ̀nà ọba ti tún náà ni o ọgbọ́n wákà ànábì ni ó gbà mí gbà yá mi bó bá dà láàyèrà Muhammad ni ó gbà mí gbà yá mi bó bá dà láàyèrà àbíyàmọ bọjá gbọrọ gbọrọ ìṣẹlá ẹ ẹ bá ti sún náà ní o ẹ bá ti sún aléyàn dànù ọ̀pá sọ pé jọjọ́ ọba soríire ànẹ́bìnrin ó ti lọ ṣáájú rẹ̀. òun lọ fà ẹni pé àwọn ọjọ́ táwọn fẹ́ sórí ibú ń jèlò àwọn kú sáájú ànẹ́bí wọn. lọ́nà tó ti fi fárọ̀ tó kó ń aláìháwò mi ni màá ṣáájú ní débi àbàtà. sallallahu alayhi wa ìmà gan ni ojú ọjọ́ ṣe ń rí bó ṣe ń lọ. báyìí bá ti wá ń dé lọ́wọ́ ọ̀wọ́ màá mọ̀ wọ́n ní máa sọ àwọn èèyàn mi lélẹ́yìí wọ́n sì máa tarí àwọn kan dànù àwọn kan máa mú àgbàtà yìí wọ́n bá ń tí wọ́n dànù wọ́n ní wá ẹ̀ ń tí wọ́n dànù mọ́ màá ń lélẹ́yìí wọ́n ní ẹ bá àwọn ti chẹ́ǹjì wọ́n ti chẹ́ǹjì ìlànà ẹ̀ wọ́n ti sọ di bá mi wọ́n ti sọ di jákujáku mo tí ò sínú rẹ wọ́n ń parọ́ pọ́ wà mbẹ́ àwọn iṣẹ́ torí tá nẹ́bí bá mọ̀ ni kò ní fi àwọn ẹni nìmọ́ra rẹ̀ pé ara mi ni wọ́n ṣe. kí wọ́n ti parọ́ ẹ ẹ síbẹ̀ ni fàṣọ lèmọ̀ bàdàlà báàdì ìjìnlẹ̀ tẹ́fẹ́ tó dàbẹ̀ mú àbàtà yìí nǹkan mí bẹ́ẹ̀ tí òtún ní kàn yín nù dáadáa ẹ kó ń tòsí bí báyìí. kò sẹ́ni tó lè sì pẹ̀ ọlọ́run àti pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ẹni tọ́lọ̀ ń bá yọnu sí tó sì yọ̀ǹda òun ni á rí sí ń jọ kan èyí tí ń bẹ lọ́nà kìíní ń bá ẹ̀yìn bẹ́ẹ̀ ni nínú àwọn tó ń tẹ̀lé gbogbo wọn náà ti kú ṣùgbọ́n dá mi lójú pé ohun tó wù yàn lè rí bẹ́ẹ̀ wọ́n á lọ pé òun ní tú àtínì ní wíìkú yìí wọ́n á sọ ọjọ́ yẹn wá ní àwọn bàbá yìí inú àwọn tí ó ṣèdájọ́ ń jọ́ nìyí. ẹ wọ̀ kórìí tí wọ́n yóò ṣàdédé dàrú gẹ́gẹ́ ní o torí wọn dàrú gidigidi pápátá. pé àwọn ẹni tó ṣèdájọ́ àwọn eléyìí ni wọ́n ṣèdájọ́ ń jọ yẹn àwọn bàbá yìí àwọn wà náà tó ń jọ ní adájọ́ wa di àwọn tí wọ́n adé adájọ́ nàìjíríà èèyàn ọ̀daràn lọ kó bí adájọ́ bíi ọgọ́rùn-ún méjì. pé mo tú ni mo fi sáà ní tútù àti dídè àwọn ọmọ ọdún máa dájọ́ nàìjíríà jẹ ẹ̀rí ọmọ wa lọ rẹpẹtẹ. alẹ́ nínú ẹ̀sìn ó sì pẹ̀lú ọ̀dọ̀ ọ̀lọ́ àti pẹ̀lú ọ̀dọ̀ ọ̀lọ́ ìpínlẹ̀ ọ̀sẹ̀ lọ kọ́ àwọn ọ̀daràn lẹ́yìn mo mọ̀ wọn láyé ọlọ́run ẹ̀fí wọn lẹ̀ ẹ̀fí wọn lẹ̀ mo mọ̀ wọn à ah, émo ìwọ́n kí ọ̀daràn. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba nìsí fẹ́ máa fi wáyè ọlọ́run ni ọ yọ̀ǹda sáńtì ọlọ́run máa yọ̀ǹda fún ẹ̀ dáhùn ẹ̀ ọlọ́run máa yọ̀ǹda àti pẹ̀ fún alóòtọ́ hìd ọlọ́run ti máa yọnu àwọn ẹ̀rọ ọlọ́run máa yọnu sí ọlọ́run ó sì àti pẹ̀ ṣùgbọ́n wọ́n bá sọ wípé ah, hmm, àràgbé láyé ah, gbogbo nǹkan yẹn náà lọ bẹ́ẹ̀ ìkẹ́ ń sọ fún mi níjọ́ kan eh, eléyìí kí ó sì ń sẹ́rẹ̀ ẹgbẹ́ gbogbo àwọn tó ń wo lókè mi ó ní kálukú ló ẹnìkan tó ń gbé ṣáṣe ẹ̀ ṣùgbọ́n nìlà ẹ̀ kìnnìkan tó ti ìlú kẹdé tó ti gbá kẹdé ọlọ́ọ̀hì ọláwọn jọ pàdé bíi táwọn ń wẹ́yà ara àwọn èèyàn lọ táwọn fẹ́ fi so ọlọ́run yọ ẹ̀yin náà máa ń wá bẹ́ẹ̀ ẹ̀yin náà máa ń wá àwọn ń sọ pé gbogbo yìí tà ń ọ sọ pé ń wá ni ẹni tàrí yìí náà kò sì fásikò kó lójú orí kò tó kíláàsì ó títí dì sí ẹni tí mo ní sọ̀rọ̀ wọ́n bá jẹ tàárọ̀ wọ́n fẹ́ máa wò pé bó làwọn ti jẹ tọ̀sán wọ́n bá jẹ tọ̀sán wọ́n bó làwọn ti jẹ tàlẹ́ ìpìlẹ̀ fẹ́ máa fẹ̀yà rẹ̀ ṣáájú. kò sẹ́ni tó lè sì pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́ àti pẹ̀lú ìyọ̀ǹda lọ ọlọ́run ni ó yọ̀ǹda pé lágbájá báyìí mo sì fẹ́ rẹ̀ ẹ̀ ọ̀yà wọ́n ní ẹ̀nà ìdàbí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run tó ká ń mẹ́lá kí ń fi samọ́ àti látòkùn ní ṣàfàátò ń ṣe à illa min ba'di an ya'zana Allahu liman yasha'u wa yarda. وكم إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى Ọlọ́run ní mélòó mélòó ni Mọ́lákù. Adé òjì هذا A sọ fún wa pé Mọ́lákù tá a pè ní Mọ̀láíkà. Ìtumọ̀ rẹ̀ náà ni àwọn ìránṣẹ́ Ọlọ́run ọba tí wọ́n súnmọ́ Ọlọ́run. Ọlọ́run ní mélòó mélòó ni àwọn Mọ̀láíkà tí wọ́n wà ní sánmà bí wọ́n ti pàtàkì tó tọ́ súnmọ́ lọ́wọ́ ọba tó láàtòkò ní ṣàfà àtúnhùn ṣáì àná ìfipẹ́ wọn olè sàǹfààní rẹ̀. إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى àyàfi lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n ọ̀rọ̀ àlejò alábáyọ̀ nígbà fẹ́ni tó bá fẹ́. mo bìí rí pé yaani kọ́bùlẹ̀ àǹtẹ̀dùsẹ̀ ṣẹ̀fẹ̀ ẹ̀ làbúdàmínà ṣàrùfáì. الشرط الأول الإذن ثم الرضا إذا بس كيزارو جدي لا لا لا لا ẹni tá a dẹ̀ rí bọ́ darẹ̀ láyé ń bíbà yìí wàláhì tó bá ti láwọn èèyàn fíyàn bá mọ èèyàn náà lèyàn ń jìyà wọ́n bá ti láwọn èèyàn bá débẹ̀ báyìí pé kíní yìí kéèsì yìí máa ń lé ẹni wọ́n bá mú wọn padà yóò tọ̀ ń lọ́rùn ni nàìjíríà wọn ò yí ọrùn kankan mọ́ ọ̀la nàìjíríà yìí ni ọ́ wọ́n dájọ́ kú fún yẹn wọ́n tọ̀ wọ́n sì lójú ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí wọ́n á sẹ́yìn yẹn báyìí wọ́n padà ní wọ́n lọ gé lọ́rùn à ah, èyí tó lò yìí náà ní tú jóun lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún. májèm méjèèjì yẹn gbọ́dọ̀ pé mélòó mélòó màláíkà bí wọ́n ti súnmọ́ lọ́hùn tó ìsìtẹ́ wọn ò lè ṣàǹfààní àyàfi lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlá وفي عبقية شروط الشفاعة حضر ركض على إذن ثم كنو أقريضا يون دعوية يونو وي تانسل الله وهو يونو سي الله وليه أو قال نفسه صلى الله عليه وسلم إنه حديث عدي خيره والشفاعة لمن قال لا إله إلا الله مخلصة يصدق قلبه لسانه ولسانه قلبه ìsìnkú èmi ànábì o wọn máa jẹ dídán tó gbígbó lóhùn la ilaha illallah tó dẹ̀ sì sàfọ̀mọ́ ẹ̀mí ẹ̀ ọkàn rẹ̀ pé ahọ́n ẹ̀ lódodo ahọ́n ẹ̀ náà dẹ̀ pé kí ni o ó fi ọkàn rẹ̀ lódodo. ẹ wọ́n ní ẹ̀dá tó lọ́rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba tó sọ pé wọ́n láyé sọ́run nà ẹ̀ là lè mọ́ ní rúta dán. àwọn èèyàn ò ní gbogbo àwọn tí ó ṣìpẹ̀ gan-an nínú àwọn ẹni rẹ àwọn ànábì ọ̀rọ̀ wọn ò ní lè sì pẹ̀ àyàfi fẹ́ni tí ọba ti rí yọ̀lú ni wọ́n sì pẹ̀rẹ̀ ẹni tọrùn ẹ̀ ti mọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ wọ́n sì pẹ̀rẹ̀ ní àwọn òfin ní bọ́ bá yípọ̀ láyé kò yípọ̀ lọ́hùn ní bá sáti mọ̀ yẹn ní kódà kí yẹn gẹ̀rẹ́ lẹ́jọ́ lọ yóò tún gba ọ̀daràn jáde níbí báyìí eléyìí wà nù títóbi ọlọ́run àti mọ́tòmọ́ kébùrì yá ìhí mọ́tòmọ́tò rẹ̀. أنه لا يتجاسر أحد على أن يشفع لأحد عنده إلا بإذن الله في الشفاعة. ǹjẹ́ ọlọ́run ọ̀gẹ̀ ní wò pé bọ́ kó mi bá pamọ́ra káwọ́ wa ní ṣe àṣẹ pẹ̀lú lágbájá àìrọ̀. ẹ mọ̀ yí pé ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lóòótọ́ yóò kọ́ mú látọ̀dọ̀ ara ilé rẹ̀ fẹ́. ẹni ẹ gbọ́dọ̀ pẹ́ délé kéwò ọmọ rẹ pé ọba wá igba fún ọkọ ọmọ tó ní jẹgba lónìí mọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ yìí rí pé ọlọ́run balẹ̀ pẹ̀lú bó ṣe pàtàkì tó bọ́lọ́run tóbi tó ọlọ́run rẹ nìkan ò lè kọ́ lọ́run máa gbé kó fẹ́ pé mo وأخر ساجدا فيدعني ما شاء الله أن يدعني ثم يقال ارفع رأسك وقلت اسمع واشفع تشفع قال فيحد لي حدا فأدخلهم الجنة أعرف وجد الله لي مع الوزير بيع بيع العراس العرش فأخر ساجدا ما هو أقول إن كان ولا لك أنا ما أقول بالك فيدعني ما شاء الله أن يدعني سبحان الله kéde kọlọ́run ṣe bí ẹni pé kò rí ọlọ́run filẹ̀ máa wà ní forí kalẹ̀ ọlọ́run fi kéde pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń forí kalẹ̀ yọ pẹ́ ọmọ ikọ̀ ṣùhánàlá sọrí ìjà ẹ̀dá kan ìjà ṣe súnmọ́ ọ àwọn eléyìí tí wọ́n ní jésù ó ẹ̀jẹ̀ àwọn irọ́ wọn pa ọ àtàwọn àti ẹlẹ́dí lọ́ọ̀gì yìí lé báyìí ẹ àwọn bíi káwọn pé ẹ kí lọ lọ bá wa náà kí ni wọn máa bẹ láyé mi báyìí ìyẹn wá gbìyànjú ìyẹn lọ sí pàpọ̀ ń gbìyànjú dé ó sì wá mẹ́ni náà ọlọ́lọ́pọ̀ bí nǹkan ni ó sì dùn fún àlè bí wọ́n rẹ̀. ó ní ọlọ́wọ́ wa fi òun lẹ̀ báyìí mọ́ ṣá àwòrán ayé dáa ni ní ohun tó fẹ́ fi fi múlẹ̀ ó fi hàn pé kìí ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n ti wá pẹ́ lórí ìforíbalẹ̀ ráwé yìí. ọmọ ikọ́ wọ́n kàn tún gbóhùn tí ó padà wá ní pé ẹ̀rọ sàárà àṣàkì ó sọ ọyá gbórí lẹ̀ ìforíkalẹ̀ yìí tó kẹ́ wọ́n kúl ọyá sọ ohun tó bá sọ tó sùn náà àgbọ̀ wáṣfà ìpẹ̀ tó ṣàfà àfọ̀n nípẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ tó báyìí ọyà ọdọlẹ hadan wọn sọ wá sí àlàkà fóun nìyẹn fáwọn lè kílò fún àwọn tó ń sì bẹ̀rẹ̀ wọn kà fún wọn wọ ọlọ́run dàpọ̀ sí sí nàìjíríà àlùjẹ́nà tọ́lá yìí yọ jẹ́ kí ẹ̀ láàlú mẹ́ tọ́ba gùn díẹ̀ náà ọ̀nà wàláwà yìí ṣíta alifan súnmọ́ alifan ní bá àdáhà aláwọ̀ dání ìyàwó ìtàkùn ìròyìn ìlàlẹ̀ kọ̀ọ̀bọ̀rì ọba lẹ́gbẹ̀rún ọdún tó lò ká sí àbí olóméjì sí ọjà tẹ̀lé thousand ìjọ kí wọ́n jẹ́ ọkàn tí wọ́n lọ sàárè bí bẹ́ẹ̀ òsì lórí ẹ wà nẹ́bì nùfọ̀ alẹ́ ìsọ̀láàdù ọ̀sẹ̀láàmù ni wọ́n ti pẹ́ tó lórí pé wọ́n jí sí ọlọ́run ọba náà pèpè síta òṣèlú wọ́n sì lóhun tó dín ní ẹgbẹ̀rún ọdún ó dín ní àádọ́ta náírà fifty ọdún mélòó wà lànàbì ní òun ti lò tó bẹ̀rẹ̀ dá wà ẹ̀rí pé nǹkan náà ó lágbára pọ̀ nàbí láyé sọlá tó sọlá níjọ́ bẹ̀rẹ̀ sí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ hàn ló sì wà nílẹ̀ fún pé ó lò láyé fi kan wá ah, eléyìí pọ̀ sálọ ní dáúdà ni à ah, dáúdù o wọn ní bẹ́ẹ̀ ni dáúdù ni à ah, nínú ọmọ mi náà èmi náà mo bí tí wọ́n padà dé dáúdù ni ẹ̀ dáúdù ókè àmọ́ láìjẹ́ ọmọ yìí pọ̀ nínú àwọn ọmọ mi o ọdún mẹ́rin náà lò láyé wọn ah, ní pẹ́ láyé bó ti wà yìí ọgọ́ta péré náà ni ó ló ka ọgọ́ta àmọ́ ti wá nífẹ̀ẹ́ ọmọ yìí pọ̀ ẹ bá ń fún lógójì nù one thousand kébì ní ẹ̀ ṣáàdùnlá ọjọ́ mélòó ọjọ́ gọ́rù ọ̀rọ̀ sì ti rí bẹ́ẹ̀ rẹ́ nìyí. ìgbà tí ànábì Adam alayhi salatu wa salam tó lo

ọlọ́mọ ti fà wá báyìí járí díẹ̀ sí járí dáadáa sí o lórí ẹ̀sìn rẹ̀ gbogbo àwọn pálapàla títí ń bẹ lọ́wọ́ ọlọ́dàkùn já lè fáàtì kalẹ̀ súbá kó tó di pa kó láyé. so nípa bẹ́ẹ̀ ọlọ́run já aráàlú jẹ́nà wọ̀ ni lórí ayé yìí ìyẹn ọ̀jẹ́ nǹkan kan ìgbádùn díẹ̀ náà ni báyìí kó ti gbogbo bí ti ń lọ nìyẹn ìgbádùn díẹ̀ ni téèyàn bá ti wà lù jẹ́nà báyìí pàdánù nìyẹn ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti gbé ẹ̀kan fọ́nyé pẹ̀lú ẹ̀ lórí kálàsì kí ló mú wa dáàbí rẹ bí bá ṣe lò gbèsè ayé nù oyún gbèsè ayé tó tóbi dẹ ọmọ ẹgbẹ lẹ́yìn náà bí àlá náà àbárẹ nìkan ló gbé ọ nígbà tí mo di ọmọ oṣù kéénu sani wa gbé mi lòdì àmàlà alágbájá kálọ́ nígbà tó sọ fún wa ẹ nígbà tó ti rí lẹ́yìn ẹyẹ ju ayágbé tó bá ti kó mi bí yìí ò rí kẹkẹ sọ́ńgbọ̀ bá dé àyà tó bá ń sàkéyà náà òní lè máa sọ yẹn mọ́ nìyí èyí tá a bá tún lò ń bẹ̀yẹn tá a bá tún fẹ́ lò tọ̀ òun tó kù yẹn ìyẹn àyà tó àkẹ́wọ̀n ìyẹn náà tún ti lọ nìyẹn tọ́lọ́ ṣe pé kárí dáadáa ṣe ni kò sí fàájì lè pẹ́ tó àpẹ́ àpẹ́ mẹ́ ìyẹn ti sàárè ẹwà tìgbà dáadáa mọ̀ ti lọ àyàtò lọ́rẹ̀ sàkéyà náà wà báwa náà sì kú ju akùnkẹ́ á má lo thousand ṣùgbẹ́ kó tó sẹ̀ wá kan paríparí rẹ̀ sọ ọlọ́run dákunjẹ́ arábìjẹ́ náà wọ̀nyí. jumla kẹfà wọn yàrá mọ bẹ́ẹ̀ náà èdè yìí mú ọmọ ọ̀fà ń fa hùn. yàrá mọ bẹ́ẹ̀ náà èdè yìí mú ọmọ ọlọ́wọ́n bá mọ ohun tí ń bẹ wájú àwọn èèyàn àti ohun tí ń bẹ lẹ́yìn wọn ilé iṣẹ́ ẹ̀rí. wípé ìmọ̀ ọlọ́wọ́n bá rọ kiri ka gbogbo ohun tí ń bẹ yẹn yẹn. mọ́díhá wàhádìrúhá àbí mọ́díhá wàhádìrìhá wọ́n mọ̀ sẹ́kíbálìhá èyí tó ti di pásì ni àbí èyí tí ń lọ lọ́wọ́ àti tó jẹ́ fújọ ni tá a retí lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó sọ tó fi múra ń pa àwọn mọ̀lẹ́kà yìí pé wọ́n máa ní ìdáná zálọ ẹ̀ lábẹ́ amọ̀rẹ́ rọ́bì làhùn mọ́ bẹ́ẹ̀ náà àìdí náà wọ́n máa kọ́lífà náà wọ́n máa báyìí náà dálé wọ́n máa ká àrọ̀ tó kàná sí ìyá. a lè sọ kẹ́kẹ́ kalẹ̀ àyàfi pẹ̀lú àṣẹ ẹlẹ́dàá rẹ. Láwọn Wọ́n ní làwọn ọmọ bẹ́ẹ̀ náà ìdí náà wọ́n mọ́ ọkọ̀ náà. Tí ẹ̀ ní ṣe, títọ́ ọba ní ṣe, ohun tí ń bẹ níwájú wa, ohun tí ń bẹ lẹ́yìn wa, àti ohun tí ń bẹ láàrin rẹ̀ ẹlẹ́dàrí ọ̀gbàgbé gbogbo ohun tá à ń lérò ọlọ́run ọ̀gbàgbé ọ̀gbàgbé títí ń wá àwọn eléyìí náà rẹ̀ kì í sásìkò ní. àlìjúmọ́lá tó sàdíà àkójọpọ̀ ọ̀rọ̀ keje ọlọ́run ọ̀la yọ̀hìn tó nẹ́bí ṣe ẹ̀mìnà gbogbo àwọn èèyàn ẹnikẹ́ni wọn ò lè yí káìmọ̀ ọlọ́wọ́n ọba àti pé wọn ò tẹ̀ lè mọ kínkín báyìí nínú mọ̀ ọlọ́run àti ohun tọ́lọ́run bá fẹ́ẹ́ fi mọ̀ wọn ìyẹn ni pé ẹnìkankan láàyè tọ́lẹ̀ àhàdùn wọ́n ní báwọn ti máa gbọ́ ọ̀rọ̀ tó yẹn tòun ti bẹ́ẹ̀ ní àwọn obìnrin mi náà sì tún pariwo á sọ pé tó bá fẹ́ máa sọ̀rọ̀ kó má wà bí báyìí mọ́ tàbí kó sì máa wá kọ́ máa dákẹ́. àwọn bòmí ń bẹ́ẹ̀ sì lè máa ṣe pàdé ẹni tó bá ti fẹ́ máa ṣe irú pàlàpàlà bẹ́ẹ̀ kó má wà bí báyìí mọ́. ògbélé ìdáǹṣe ìdáǹṣe rè ni. ẹni tó bá fẹ́ kẹ́gbẹ́ ọfẹ́ sọ̀rọ̀ ó ti rí ọlọ́rọ̀ rẹ̀ àtijọ́ kó má wà bí báyìí mọ́ tí ó ti lè dákẹ́. wàhálà tó bá ti wá báyìí kọ́ máa dákẹ́ kọ́ máa gbọ́ náà ó ní wàhálà ìyẹn ni pé ẹnikẹ́ni kò lè kò lè nẹ̀gà sí nǹkan kan nínú mọ̀ọ́lọ́ àyàfi ohun tọ́lọ̀ ń bá tunu tọ́lẹ̀ fi hàn. wọn là lè sọ yìí wọ̀yà tẹ́mí àníyànkú ní anẹ́lì mọ̀rọ́dà láyẹ̀tọ́lẹ̀ ọ̀rọ̀ àláṣe é. àlètú bẹ́ẹ̀ títí wọn ò lè nẹ̀gà sí nǹkan kan nínú mọ pàápàá ọlọ́run àti ròyìn ẹ̀ àfihàn tọ́lọ́run bá fi máa wọ̀nyẹn wọ́n yàrá wọn gbọ́dọ̀ ayọ̀ ètò nàbí ẹ̀ẹ́lì náà wọ́n lè túmọ̀ sí wọ́nyẹn. ń tá a bá mọ̀ nù pàápàá rẹ̀ tọ́lọ́run tẹ́ fẹ́ ká mọ̀ sí àmọ̀ díẹ̀ mọ́. ọba tó kọ fẹ́ fàṣẹ jù ọba yìí ti tèèyàn ọba yẹn ni o. wàyí o ọwọ́ ọlọ́mọ fẹ́ mọ̀ bó ṣe rí ṣe bẹ́ẹ̀ dẹ̀ ní ká fọwọ́ rinlẹ̀ lọ́kàn àwa táwa lórí súnà ṣùgbọ́n pé ká má rùn bẹ́ẹ̀ hàn ó ń bára àti ń bólé bọ́ ni ṣé ìkẹ́lẹ́ bẹ́ẹ̀ ó ń bára ń bólé lọ. ọ̀rọ̀ bá nìyẹn dín yé bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí agbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ al-jumlatu thamina ẹ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ kẹjọ tí ń bẹ nínú àyà yìí wá sí àkórè wal ard. àga ọlọ́wọ́n ọba ọfẹ tó gbogbo sẹmí àti rẹ wàkíyà nínú tafsir àtọdà àtọlẹ ibùdó àbáṣe oníṣẹrí kò rí sí i ó ní yanni ààyè gìgírí sẹ méjì ó ní kò sẹ́mi kan tó lè sọ bí àlàárà sí gan ṣe tó kẹrì alḥakim nínú mustadrak kìrì látọdà àtọlẹ ibùdó àbáṣe àdìsí jẹmọ òkú wọn lọ sí lálàáfíà lọ ṣàtúnṣe káàdì ṣùgbọ́n látọ̀dọ̀ abdullahi bin abbas tó hákì ni lẹ́wọ̀n ẹni sẹ́mẹ̀ wá ti sábà gbogbo sẹ́mẹ̀ méjèèjì tó bá jáde pé sẹ́mẹ̀ méjèèjì gbogbo ilẹ̀ méjèèjì ẹ̀ tó ti pé yanni bùsíkìnà wọ́n tẹ̀ gbogbo ẹ̀. tó ń bá wa sọ̀nà báàdà ọ̀hún náà ilà báàdì wọ́n wá da gbogbo ilẹ̀ àti sẹ́mẹ̀ wọ́n dà pọ̀. subhanallah gbogbo sẹ́fẹ̀ tá a rí tó yẹ pé ọ̀ lè àlè yí ká gẹ́gẹ́ gbọ́dọ̀ ẹ dàpọ̀ ẹni tó wà làgàbò ló ń tọ̀ wó sí. bẹ́ẹ̀ni ìtóbi nǹkan tá a lè díwọ̀n rẹ̀ náà sì ń sọ bẹ́ẹ̀ ni tó ní nǹkan yẹn náà ti tó. gbogbo sẹ́fẹ̀ àtìlẹ̀ wọ́n ká gbogbo ẹ̀ pọ̀ kò tí ì tó gbígbòòrò àga kábàtẹ̀ wàá sọ pé afẹ́fisẹ́ déédéé àga yẹn gbogbo sẹ́fẹ̀ àtìlẹ̀ yẹn ọkàn ọ̀ra mọ́ manzilatil halqa bil mafaz kága yẹn bá jẹ́ odidi pápá kí ẹ wá mú àyè rògbòdò kan péré mẹ́ òun ni gbogbo sẹ́mi àti ẹ̀ níbi àga káwé yẹn níbẹ̀ ni ó ti máa yọ ayé pé wá sí àkóso yòówù ìtàgé ẹ̀ wáyà sí wọlé ọ̀gbọ̀n àga ọlọ́run ọba ọ̀fẹ́ ju gbogbo sẹ́mi àbọ̀sẹ̀ tó yàn lọ àti gbogbo rẹ̀ kága yẹn bá ń jẹ́lẹ̀ pápá tó tóbi bí kéèyàn kan á mú àyè rògbòdò kékeré kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo sẹ́mi àti ẹ̀ nípa àga yẹn. alijumulatu taasiya àkójọpọ̀ ọ̀rọ̀ kẹsàn-án. wala yahuduhu hifduhu rẹ̀. ìyẹn ni wípé sísọ gbogbo sẹ́mẹ́ àtilẹ̀ kò lè kágara bọ́lọ̀ ìsọ sẹ́mẹ́ àtilẹ̀ àti ohun tí ń bẹ́ńbẹ́ àti ohun tí ń bẹ́ láàrin méjèèjì ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn nítorí pé wà lùkọ́ ìmọ̀ àlákòólè náà fi mọ̀ kásá láti torí gbogbo ní ẹ̀rá ti pátá ọlọ́run dẹ̀sìn orí ó sọ gbogbo nǹkan kò sí nǹkan tó lè kágára bá pọ̀dẹ̀ sí nǹkan tó pa mọ́ fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala gbogbo nǹkan yẹn yẹn haqiratun bayna yadayhi ó kéré lọ́dọ̀ lọ wọ́n sì tẹríba wọ́n yẹ pẹrẹ wọ́n sì ní bùkátà sọlọ tọrọ lọ́wọ́ bá gọ̀ ní yìí ni abọ́rọ̀ ni alhamid ọbẹ̀ lẹ́yìn ni alfa'alu liman yurid àti yóò ni sọ̀rọ̀ bí àlè bí ọlọ́run nípa ohun tó ṣe ṣùgbọ́n táwọn bá ti nǹkan ọlọ́run ó bí wá o ọ̀wọ́l kọ́hírù lẹ́kọ̀ọ́ lè ṣe ọlọ́run borí gbogbo nǹkan oníṣirò ọ̀rìn kẹ́niwín ni lórí gbogbo nǹkan olùsọ paríparí ni ọba tó ga ni tó sì tóbi la ilaha ghayruhu àní ọ̀sẹ́ni tó lẹ́tọ̀ọ́ ọ̀sùn ìdá fọlọ́hùn yẹn náà kọlá rabba وهو العلي العظيم àti fọlọ́wọ́n ọba yẹn ọba tó ga ni ọba tó sì tóbi ni wọ́n ní ẹ̀ná ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lọ́wọ́ àwọn alkabiru mutaali ọba tó tóbi tó sì ga wọ́n ní àwọn ááyà yìí àti ohun tí ń bẹ nínú túmọ̀ rẹ̀ nínú àwọn hadith tó gbádùn fi àtọ̀rí kọ́tù salaf ìmọ̀rọ̀rù ha bọ́ba ti wá náà láàṣù ìlànà àwọn sálàfù nìyẹn lọ́rọ̀ àgáṣeré lásán yìí ṣé ìdárẹ̀ láàmú o wíkẹ́ à wọ́n ti agbára kalẹ̀ àga wọn lójú mo bó sẹ́mi àtìlẹ̀ lọ wọ́n máa ya fọ́tò àga yẹn bàbá tó máa yẹ ọlọ́run náà pé ọlọ́run màmá tó máa yẹra bàtà wàhálà ló kó rẹ sí o tó bó ṣe wá yẹn kádẹ́ ti gbà bẹ́ẹ̀ náà sọ ọjọ́ ti lọ ádùn báyìí wọ́n máa bá tó fún wa nígbà láì adẹ́sì ربي الله عنه سبحانه وتعالى رضي الله عنه سواك في أولي سنة في أبدال أولي أبدالكاري ذا داسي فلا ما بعد في يوزا دين فكرة وانتو سدامنا لما يولما بيو في يوزا دين على جيدا لا فلا هذا صلى الله عليه وسلم وبارك الله فيه وعين شكرا لا أقرأ لكم لا أقرأ لكم لا أقرأ لكم